Jòhánù orí kọkànlá. ara ọkùnrin kan sì ṣe aláìdá Lásárù ará Bẹ́tánì tí í ṣe ìlú Màríà àti Màtá arábìnrin rẹ̀ Màríà náà ni ẹni tí ó fi òróró ìkunra kun Olúwa tí ó sì fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ arákùnrin rẹ̀ ni Lásárù yìí ṣe ara ẹni tí kò dá nítorí náà àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí i wípé. olúwa wò ó ara ẹni tí ìwọ fẹ́ràn kò dá. nígbà tí jésù sì gbọ́ ó wí pé. àìsàn yìí kì í ṣe sí ikú ṣùgbọ́n fún ògo ọlọ́run kí a lè yin ọmọ ọlọ́run lógo nípasẹ̀ rẹ̀. jésù sì fẹ́ràn màtá àti arábìnrin rẹ̀ àti lásàrù nítorí náà nígbà tí ó ti gbọ́ pé ara rẹ̀ kò dá ó gbé ijọ́ méjì sí i níbì kan náà tí ó gbé wà ǹjẹ́ lẹ́yìn èyí ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí a tún padà lọ sí Jùdíà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé. rábì nílọ́lọ́ yìí ni àwọn júù ń wá ọ̀nà àti sọ ọ́ ní òkúta ìwọ sì tún padà lọ síbẹ̀. jésù dáhùn pé. wákàtí méjìlá kí n bẹ nínú ọ̀sán kan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 ẹni tí à ń pè ní dídímù wí fún àwọn ọmọ ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ pé. ẹ jẹ́ kí àwa náà lọ kí a lè bá kú pẹ̀lú. nítorí náà nígbà tí jésù dé ó rí i pé a ti tẹ́ ẹ sínú ibojì ní ìjọ mẹ́rin náà ǹjẹ́ bẹ́tánì súnmọ́ jerúsálẹ́mù tó fọ́lọ́ǹgì mẹ́ẹ̀ẹ́dógún ọ̀pọ̀ nínú àwọn júù sì wá sọ́dọ̀ màtá àti màríà láti tù wọ́n nínú nítorí ti arákùnrin wọn nítorí náà nígbà tí màtá gbọ́ pé jésù ń bọ̀ wá ó jáde lọ ìpàdé rẹ̀ ṣùgbọ́n màríà jókòó nínú ilé nígbà náà ni màtá wí fún jésù pé. olúwa ìbá ṣe pé ìwọ ti wà níhìn arákùnrin mi kì bá ti kú ṣùgbọ́n nísinsìnyí náà mo mọ̀ pé ohunkóhun tí ìwọ bá béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run yóò fi fún ọ. jésù wí fún un pé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 bẹ́ẹ̀ ni olúwa èmi gbàgbọ́ pé ìwọ ni kristi náà ọmọ ọlọ́run ẹni tí ń bọ̀ wá ayé. nígbà tí ó sì ti wí èyí tán ó lọ ó sì pe màrí arábìnrin rẹ̀ sẹ́yìn wípé. olùkọ́ni dé ó sì ń pè ọ́. nígbà tí ó gbọ́ ó dìde lọ́gán ó sì wá sọ́dọ̀ rẹ̀ jésù kò sáà tí ì wọ ìlú ṣùgbọ́n ó wà níbìkan náà tí màtá pàdé rẹ̀ nítorí náà àwọn júù tí ó wà lọ́dọ̀ rẹ̀ nínú ilé tí wọ́n ń tù ú nínú nígbà tí wọ́n rí i tí Màríà dìde kánkán tí ó sì jáde wọ́n tẹ̀lé e wọ́n ṣe bí ó ń lọ sí ibojì lọ sunkún níbẹ̀ nígbà tí Màríà sì dé ibi tí Jésù gbé wà tí ó sì rí i ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó wí fún un pé. Olúwa ìbá ìwọ ti wà níhìn-ín arákùnrin mi kì bá ti kú. jẹ́ nígbà tí jésù rí i tí ó ń sọkún àti àwọn júù tí ó bá a wá ń sọkún pẹ̀lú rẹ̀ ó kérora lé ọkàn rẹ̀ inú rẹ̀ sì bàjẹ́ ó sì wí pé. níbo ni ẹ̀yin gbé tẹ́ ẹ sí. wọ́n sì wí fún un pé. olúwa wá wò ó. jésù sọkún nítorí náà àwọn júù wí pé ṣáà wò ó bí ó ti fẹ́ràn rẹ̀ tó. àwọn kan nínú wọn sì wí pé. ọkùnrin yìí ẹni tí ó la ojú afọ́jú kò lè ṣe é kí ọkùnrin yìí má kú bí. nígbà náà ni jésù tún kérora nínú ara rẹ̀ ó wá sí ibojì ó sì jẹ́ ihò a sì gbé òkúta lé ẹnu rẹ̀ jésù wí pé. ẹ gbé òkúta náà kúrò. màtá arábìnrin ẹni tí ó kú náà wí fún un pé. olúwa ó ti ń rùn nísinsìnyí nítorí pé ó di ijọ́ mẹ́rin tí ó ti kú. jésù wí fún un pé. èmi kò ti wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ ó rí ògo ọlọ́run. nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí jésù sì gbé ojú rẹ̀ sókè ó sì wí pé. bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ ti èmi èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi nígbà gbogbo ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán ó kígbe ní òrora pé. lásàrù jáde wá. ẹni tí ó kú náà sì jáde wá tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀ a sì fi gèlè dì í lójú jésù wí fún wọn pé. ẹ tú u ẹ sì jẹ́ kí ó máa lọ. nítorí náà ni ọ̀pọ̀ àwọn júù tí ó wá sọ́dọ̀ maria tí wọ́n rí ohun tí jésù ṣe wọ́n gbà á gbọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn nínú wọn tọ̀ àwọn farisi lọ wọ́n sì sọ fún wọn ohun tí jésù ṣe nígbà náà ni àwọn olórí àlùfáà àti àwọn farisi pe ìgbìmọ̀ jọ wọ́n sì wí pé. kí ni àwa ń ṣe nítorí ọkùnrin yìí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì bí àwa bá jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ènìyàn ni yóò gbà á gbọ́ àwọn ará róòmù yóò sì wá gba ilẹ̀ àti orílẹ̀-èdè wa pẹ̀lú. ṣùgbọ́n káyáfà ọ̀kan nínú wọn ẹni tí í ṣe olórí àlùfáà ní ọdún náà ó wí fún wọn pé. ẹ̀yin kò mọ ohunkóhun rárá bẹ́ẹ̀ ni ẹ kò sì ronú pé ó ṣàǹfààní fún wa kí ènìyàn kan kú fún àwọn ènìyàn kí gbogbo orílẹ̀-èdè kí ó má bàa ṣègbé. kì í ṣe fún ara rẹ̀ ni ó sọ èyí ṣùgbọ́n bí ó ti jẹ́ olórí àlùfáà ní ọdún náà ó sọ tẹ́lẹ̀ pé Jésù yóò kú fún orílẹ̀-èdè náà kì í sì í ṣe kìkì fún orílẹ̀-èdè náà nìkan ṣùgbọ́n pẹ̀lú kí ó lè kó àwọn ọmọ ọlọ́run tí a ti fún káàkiri jọ lé ọ̀kan ṣoṣo nítorí náà láti ọjọ́ náà lọ ni wọ́n ti jọ gbìmọ̀pọ̀ láti pa á nítorí náà jésù kò rìn ní gbangba láàrin àwọn júù mọ́ ṣùgbọ́n ó ti ibẹ̀ lọ sí ìgbèríko kan tí ó súnmọ́ aginjù sí ìlú ńlá kan tí a ń pè ní éfrémù níbẹ̀ ni ó sì wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àjọ ìrékọjá àwọn júù sì súnmọ́ etílé ọ̀pọ̀lọpọ̀ láti ìgbèríko wá sí ìgòkè lọ sí Jerúsálẹ́mù síwájú ìrékọjá láti ya ara wọn sí mímọ́ nígbà náà ni wọ́n ń wá Jésù wọ́n sì ń bá ara wọn sọ bí wọ́n ti dúró ní tẹ́ḿpìlì wípé. ẹ̀yin ti rò ó sí pé kì yóò wá sí àjọ. ǹjẹ́ àwọn olórí àlùfáà àti àwọn Farisí ti pàṣẹ pé bí ẹnìkan bá mọ ibi tí ó gbé wà kí ó fi í hàn kí wọn kí ó lè mú